أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجلس والطاغوت واستمسكت بالعروة الأخرى لا تسامحها. لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقودة من لساني يفقه قولي سيد الله ما علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين إنا يا كريم جلده ضعنا الصور وجيهم وماما إني تمام محمد صلى الله عليه وسلم dókò sóòlù títẹ́ ní bọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àtàdé mi yẹ kí tó ń tó ọmọ rẹ yìí bẹ́ẹ̀ yẹ nìka ọlọ́run ọ̀gbọ̀n sọ́wọ́ ajá àká lọ́rọ̀ ìrọ̀ ẹ̀kọ́ tó ń tó mi kà ẹ́ tẹ́tọ́ mi yọ. bámabá muhammad sallallahu alayhi wa sallam lórí yíma dáàbò ojú ọmọ ọ̀nà ló sí rẹ̀ jòzó náà náà nù ohun tó mọ̀ rí àyín lóyìn ó sì rẹ̀ dòògùn yíọ́ lọ́n tó mọ̀ jọ kí ẹ pàtà máa إجان كاي أريد أن تأذن لي بالزنا يا رسول الله أنت مري مكواشو دي تتايمي لما سككا أنا بي محمد صلى الله عليه وسلم إجيري كا إفا إسيدي ونيسي أرى هكو يرسو أرى شنسو يرسو amawa mɛka yi aya no kuku bɛli titɛ bamaba muhammad sallallahu alaihi wa sallam donyima naa muhammad ya na ɛyɛ anko ma ɛyɛ ka asɛn ari ɔ ikukuru mɛ kaka eyi eyi korokoro yie. n'ahịa nọ asịrị arịọ amadọ ọdụ eza mmanya ọzọ n'ụkwụ n'ọyarị a nkumere ya ka e ahị werere ama atụ ọtụ epowe iyi ọtụ ogo ihe nyi n'oge ahị jụrụ ọnụ mara mụ abụọ n'ọbara muhammad sallallahu abụọ na sisi anwata nwa donyi ma daa ahụ jọ n'ọnụ usiri ike iwu ìrẹ̀kọ́ ìsúnú kàmà na bọ̀ wò ló wọn fẹ̀ ẹ́ ohi léwu kàkàkà yìí ànyọ́wà náà yẹ a máa fẹ̀rẹ̀ kà á ohi léwu kàkàkà yìí ànyọ́wà mi ìrẹ̀kọ́ ìsẹ̀ kọ́ nìrọ̀nyà wò gẹ́ lu èrò tọ́mọ́dọ̀ muhammad ọlọ́tọ́lọ́ dọ́kà orí ni ilé ọ̀ka onye ìzà àbọ̀ onye ara rí n'onye nẹ kàkà e, anyị ọbụ ma sere aka na maka ọzọ n'ọrụ ọrụ nye ịza ịrekọ akwụwa gị owe ohi na oke na na onye na ma oke onye ịzaba ogo ime okenye onye onye onye onye na ogo ime okenye lọtụ ntọmori lọtọmori ka ehe ana sị ka ewe ma ewe ma ni siri na nwere ọnụ ni ka ọbẹ ime paụ sịrị nnụnụ nsị ọka wa mee kaba na awo ekonye mekọ onye na ọnụ ha na fere keka na ịnị ka ogbujọba agbọgbọ nyọba awo nyi lɔn sɛbɛ isɛmɛ maa ni ne wo esi ne pɛɛw sɛbɛ do esika wa mɛ ka wa ma wɔ tuntun wuli ojú ọmọ ọmọ mi lọkọ yọ ọdún tó mu dẹ́tọ̀ wọn tó wuli na wa di pe ọmọ orí kòsó lè lọ́ni dè na wa di pe ọmọ orí kòsó lè lọ́ni wọ́n fi ọtún ọmọ orí ịba ọnụ ọntụ ọmụrụ sọlọlọ alịsọlam ọba nwunye kemistan ọnri famasian dọnwụ na mina dọsha hụdụzị taa dọsha ujo nọrọ na enyi rọnyị mọmẹ enyi bụ ihu enyi zanọ afị sọlọrị hị ịra ahụ na ẹsẹ bekee anabai muhammad sọlọlọ alịsọlam dọkarị allahumma hasin farja allahumma hasin farja farija ewo mori nabo we sere ahanyisha ne yo ahanyisha sere yo wa tahhir qalba ani pa ko no yo ani pa wa ewo mori ayan nyoyo mara ni meke meke idotema ayina ni imeru ni eruba shoka na ko ewo mori àwọn fọ̀rọ̀ wọ́n fèrè zamba ẹwọ́n mọ̀rí jéèdè hàn ní ìyá nìyẹn ẹwọ́n mọ̀rí jéèdè hàn ní ìyá nìyẹn afẹ́rẹ́sẹ̀ nẹ́nu nìka kọ́ àmà ìjọ dóńtó mọ̀rí kẹwàá kẹwàá ní sùúrù ẹ̀hẹ́tọ́tọ́ nìyọ na na náà bẹ́ẹ̀ kọ́ nìyẹn ráyé bílíọ̀nù ọ̀bọ̀bọ̀ máa. wẹ́rẹ́ ń tó mu ní omi yìí sùúrù lóhùn ó sì rẹ̀ ń tó mu ní ọ̀kàkà ọ́ wúyà wọn fún àkà ó ti tù ú bì ní lọ́kùn ń tó mu ní wọ́n kẹ́ ẹ bọ́ bá olómi yẹn ní kọ́rẹ́ tọ́ba àyànyànyà ọ̀bẹ̀bẹ̀rẹ̀ mi kẹ́ ẹ̀wọ́ àkọ́dọ́ kàjọlá bó ti yin lé yẹ ọ́ ẹ̀wọ́ àkọ́dọ́ kàjọlá bó ti yin lé yẹ ọ́ ọ̀bẹ̀rẹ̀ mọ́mẹ́. Ọ e rụrụ e na náà akẹ́ni wọn kúnyẹ wọn ní jẹ́ kẹ́ni ẹ̀rọ kan mímì ẹni èèrè akúwẹ́ náà rà wọn bá máa mìdí ní kíníkí ẹ̀yìn akúwé kò ní ẹ̀rọ ayọ̀ lọ́tọ̀ tó mú a mú rí ya يا بل أنت اليد البيضاء زمت كبير خلق العظيم شمائل يغري بهن ويولئ القرماء يا من له الأخلاق ما تهوى الأولى منه منها وما يتعشق الكبراء فإذا صغرت بلغت بالجود المدى وفعلت ما لا تفعل الأنواع

ẹ̀rọ àwọn ọmọ ọmọ kan ìjèjì ọmọ kó wà bẹ̀ tí mo bọ̀ gbogbo gbogbo hiya anta ẹ̀wọ̀n tí o mọ̀rí ọ̀gbọ̀gbọ náà nà bal anta lẹ́dùn bàyìdà ẹ̀wọ̀n tí o mọ̀rí ọba ni nìkin nìkin zanat kẹfìn kúnkìl azim sẹ́mà ìlú yókùrì bí hinna wàyúlì olùkùrọ̀mà ẹ̀wọ̀n tí o mọ̀rí ògbóró gbóró inébi inébi rẹ̀ sẹ́wọ̀. ma mami mi wɔ bi tete ne ti bi kɛye obore biro no ebiro ọ boro ɔmi mi wɔ bụ tete abɛ nana kɛ ne ɛvɔ no banyi bɛ yɛ avɔ ba hɔ abɛ ne nero ka ɔno banyi ɛmi bi bɛ yɛ bɛ bi maa de ne ye ebiro a na ebiro na nna ba ni de esi bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ alọ́ ọba mi ilé wọn tó mórí ọba sàlìmà ilé wọn tó mórí nídúré mọ ẹwọn tó mórí bẹ́ẹ̀ sàkà òkà ìdí wàá mẹ́ẹ̀dá balẹ̀sẹ̀ bíi júdì mẹ́dà dùn mẹ́ẹ̀zọ́ ní tẹ̀tẹ̀ wọ́fọ̀ àtẹ̀ náà láàtẹ̀ fún ànúwà dùn mẹ́ẹ̀zọ́ ní ti dìkà yẹ. ami ọba kì í tú òjò atori yìí sínú yìí amada. orí yẹn máa wákì jẹ́ ní èèyàn orí yìí àmọ́ ẹ̀nà náà wọ́n máa máa bẹ́ lúwẹ́ ègbè orí kó anya mọ́tòótó ẹ̀ẹ́ ọ̀rọ̀ sọ́ọ̀ ègbè orí yìí. ìjọ ọ̀rọ̀ àbẹ̀wò gba rẹ̀ ààyè ààyè lọ́tìyọ̀ tó ń wọlé ìmọ̀ ewu kiri orí yìí. ẹ̀yìn lọ́nà ìwúrí orí ọmọ mẹ́ tó wà yá ń na zẹ́hù máa lọ́hùn ṣùfà á. máa yẹ wọn tó mú ní kàkà yìí wúyì ọ̀rùn ga ọ̀rùn bá yín ọ̀yẹ́ dùn yóò bọ̀ ẹ̀wọ̀n yà wà nà. ẹ̀wọ̀n tó ọ̀nà

nana bai muhammad sallallahu alaihi wasallam do man ma bi ono ni jo na rono na ni mi kai e o bro de ni ke uti ni no ho ba ono ho lu ke we ra ko ni no ba o me si na bi ayo ko mo ni sho de tere de o me se ba ya ama wa mo se wa mo se abi bi to ra so wa no ga ni ono ma de on the south on the east on the north on the west wà pọ́ọ̀rẹ́ káàrẹ́ ọ àná òun mi dìrì ọ àjìmí yóò bá ọ̀rẹ́ ama ama àmà àmà ẹ̀yọ́ náà ẹ̀rù islam ti pa ẹ̀ wí àjí sún mẹ́yọ́ àdúù sún mẹ́yọ́ ya í ṣọ́ ìdáyọ́ ọmọ wa kọ́ àwọ̀ wà kọ́ mọ̀ntú kọ́nà wọn náà mọ̀fúnmọ́ náà sọ̀rọ̀ nìkan yìí aka wàá bọ̀ wọn náà dọ̀wọ́ tẹ́tẹ́ aka yìí ònyì hẹ̀rẹ́ ni yẹn náà wà ìsọ́nù nyì hẹ̀rẹ́ ni yẹn wà. pọ́pù tó mọ̀ fún mi tìnyẹ sọlá tó náà mẹ́rin ìdí àmọ́ yẹ yẹ ìsọ́nù wẹ̀ sì yẹn wà àṣìṣe ọ̀rọ̀ wà ọ̀hìn mi onú wẹ̀ sì yẹn wà àṣìṣe ọ̀rọ̀ wà ọ̀hìn mi onú sì yẹn wà àṣìṣe ọ̀rọ̀ wà bóyá sí yẹn yẹn. Àná nàbà Mùhàmmad sàlọ́sọ́lám àná mi bí kẹ́kọ̀ọ́ ẹ̀hìnjọ́ náà rọ́ọ̀nà ẹ̀rọ. Ní àbá yẹn ni káyé àdúgbò náà ń tún òmórí ọ̀nà ọ̀tọ́mátìkì ọ̀rọ̀. Ọ̀yẹ́ Allahumma hasan farja. ewo mori ọkọ ohun tó ka kẹwọ́ mori náà wọ́n síra ẹ̀yìn ṣẹlẹ̀ òmùlẹ̀ náà wọ́n síra allahumma hassan furujana amin amin wallahi ebuzu náà mori hinne ebuzu náà hinne ẹ̀yìn alanya sọ nyara ti dọ̀ kakọ náà Ihe ọdún fún ọkọ̀ wọn náà wọ́tọ̀ hìr kọlbà ọ̀n tó omori kẹwọ́ omori náwọ́ ní aya nìyọ omori ọ̀nàwọ́ ọ̀ní aya àbá yìí pìtì nínú allahumma tọ̀ hìr kulubana allahumma tọ̀ hìr kulubana allahumma tọ̀ hìr kulubana amin amin ọgbọ́wọ́ta ọ̀n tó واغفر ذنبه ومري لو جيك هون بيني اللهم اغفر ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا امين مولا لو جيك هون بيني امين امين onto mo ni man shadu no ni yuju ọmọ ọmọ na lójú ọmọ ọmọ kókó bá tó lójú ọmọ ọmọ ọmọ ọmọ bá sábà ká de ɛkoko nyiiri sete so omori ozunu ni sire ya na ankonto omori sɔlɔlɔ alɛ sɔlɔ dɔbɔ yɛ ne ma dɔɔ bɛ ne ka ye woro mɔnɔ woro hiɔnɔ ìrɛ kɔri sɛ ɔfiisi jono ni nyi yɛrɛ nuhu kerekere yɛrɛ fɛ kɛ bɔn nyi yɛrɛ mi tɛ ìjɛ do nto omori mu kɔrɔ tɛ ìjuwa azi nto omori mu kɔrɔ tɛ dɛduwa ni mu kɔrɔ tɛ wa azi ɔsi dɔ bɛ de bi uslubin hasan rimato gini zola odo ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasana yala ni no zo mori omori amago na rere sai rere rere roye rere wisdom sanya ni wisdom ni zo rere rere roye rere ihu eh ọmọdé gbogbo rẹ̀ náà biri ihuye masiro ye gem wal mu'izatul hasana ọrịa waji ni zuza ori biri waji emezuza asumu waji ka meda wa mu wa ni wa ni aim and objective Aso asa asọ́nù bàbá náà bú àdí ká ọ̀dẹ màá sọ ọ́nà ọ̀pá màá sọ ọ́nà màá sọ ọ́nà bà ẹ̀kẹ́ ní bọ̀ ẹ̀kẹ́ ní bọ̀ ẹ̀yẹ dẹ̀ wọ́n èyí bọ̀ níwọ̀ ẹ̀jẹ̀ àbọ̀ wọn níwọ̀ ẹ̀jẹ̀ ẹ̀mẹ́fà ní mẹ́tọ̀ ọ̀dẹ náà kàkà yẹ wọ́n ẹ̀jẹ̀ àwọn bá àwọn ọ̀dẹ ńlọ mẹ́kọ̀dọ́ ọdẹ wọ̀ ọ̀dọ́ wọ́n àti ìwà ọ̀nà ọ̀dọ́ ọmọdé egwu tó sí yẹ o ee ụmụ ẹ̀mú wà á di orí òṣù ta àmọ́ àbájáde máa dọ̀ bá a sì mú kọ́rọ̀ rẹ̀ ọ máa fẹ́ mu kọ́ra mi dóòmù yìí nṣẹ́ ọ̀fẹ́ àwọn dóòmù yìí ọ̀hásí kọ̀míṣọ̀nì ọ̀ àmọ́ màá lẹ́nu pọ̀tù tó mi ẹ̀hẹ́ ìrẹ̀kọ́ ìsọmọ ọ̀rọ̀ abẹ́fẹ́ náà dùn dóòmù yìí lè yìí ìrẹ̀kọ́ ìsọmọ akọ ẹ̀wọ̀rí òṣùwọ̀n ọ̀rọ̀ gẹ̀ ọ̀nà yìí yọ̀ ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà yìí yẹ wà ní olodi ihu rẹ̀ kọ́ ìsọ̀sá àkókìlẹ̀ ìzó omori yìí náà ni dízẹ̀ ìzọ́ bá nìrẹ̀ wọ̀n anábìzẹ̀ ìzó omori ìwé rẹ̀ tí yín kọwàá mítú bá lóka asẹ̀kọ̀rọ̀ lọ́wọ́ àti òbílẹ̀ lọ́mọ afẹ́ká anábìzẹ̀ ìzó omori omúlọ́rọ̀ ṣọ́kà náà kò rẹ̀ ẹ̀hẹ́ anábìzẹ̀ ìzọ́ bá nìrẹ̀ wọ́n máa ṣọ́kà náà kò rẹ̀ mọ́tò tó mú ya ye mere de diri huno so ire ko eso ko oro ni no kokoro ge onye no kokoro le kaka eh onyi ada onye oba na na nyo o ma nyo maro ama e no kokoro o ire ko eso ko oro ge o de to ara ile zo mo yi ile zo van ile zo no kokoro wa na rebi olùwẹ̀ rẹ̀ ṣe yìí wáyé mẹ́rin ní ìlú náà sọ̀rọ̀ àná òṣòwò kòkó rà ó anáhùrè èyí tó rẹ̀ gbọ́ fi sẹ̀bí ìlìláì bọ́hùrè èyí ehi jihadi àbọ̀hùrè èyí ehi mọ̀kọ́rọ̀ hajj bẹ́ẹ̀ kọ́sọ́ ó fi ó ti lé tètè eji ọ̀run òyìnbí rúfà ní wàtò dà ọ̀nà ló bó dìbíyà lùkù kékeré ọ̀nà kọ́ ẹ̀fẹ́ mìíràn yóò yìí àbọ̀kọ́ ẹ̀fẹ́ náà mi bá wà á hajj yọ mi umura yọ mi de ọmọ mẹ́rin wò ká wòrò yín sọ àpé èrò sọ náà ẹgẹ́ mi ọmọdé ọ̀hán mi ọmọdé ọ̀hán mi. Ìfowópamọ́ وتجنبوا ما لا يليق بمسلم من يزني في بيت بألف درهم في بيته يزنى بغير الدرهم من يزني جزمته ولو بإداره إن كنت يا هذا لبيبا فافهمي إن الزنا دين فإن أقربته فإن أقربته كان الوفاء من أهل بيتك فانا يا هاتكا فتر الرجال وخاطئا سبل المودة اشت غير مكرم لو كنت هنا من سلالة طاهرين ما كنت هتاكا لهرمة مسلم إكفوت إفاني ساو كنت المرام أبدي أزموتشيرين دي أبدي أحبا يزموتشيرين لا إله إلا الله ihe dọkịa anyị na ina yɛ kɔ yi fɛ kɛyɛ azuma kyerɛ nyi ese yɛ nɛma azuma kyerɛ ma la yaliku bi muslimin bí ọ̀nà zèrìrì sẹ́nà ẹ̀ bọ̀rọ̀ túrú kó mọ̀rì yìí umere yẹn mẹ káàmà dúbẹ̀ yọ dúwèrè dúwèrè wẹ̀wọ̀n na òsọ́nà ọwọ́ ló sọ náà wọ́n kóró ha hadith ka oríire yìí ihu náà nù ó pọ̀ wọ́n aláṣẹ̀rẹ̀ tó àwọn ọ̀sọ̀ kọwà mẹ́rẹ̀ umere yìí pàpàpà lúlẹ̀dọ̀ yìí náà aṣọ aláṣẹ̀rẹ̀ من يبني في بيت بألف درهم ọ̀rọ̀ tó bá máa fẹ́ rẹ̀ ká dúni lóhùn ìjọ nyára máa fẹ́ rẹ̀ ká déyìí kí ẹ̀kẹ́ hẹ́ máa hí dirham amánimẹ́tẹ́ ẹ̀tẹ́ yóò lè ẹ̀bá ọmọ sọ̀tọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ìṣọ̀nà bí si ibe

وهو ما يقول إن الزنا دين فإن أغرته كان وفاء من أهل بيتك فعلا إن الزنا إلى كويسة دين أرتاضني لئن أقرته وأنا دولي كان الوفاء من أهل بيتك فعلا أهجا ويشتاني غرمنا إنه هجا وهذه الشيء غرمنا يا هاتكا ستر الرجال وقاطعا سبل المودة اشت غير مكرم يا هاتيكا ستر الرجال ما هي هو ملكك إذا جمرني وقرا وقاطعا ما هو ملكك وعجو weduaha wa uri wa uri wa ura gara subla mawaddati oze oyisi amai na aka ne barose weduaha istaghaira mukarraman uba abaine hamaman duwani hon uba abaine hamaman ba da rute utera kanu aka wu mutuba matun to muri لو كنت ما كنت هتاكا لهرمة مسلم لو كنت لو كنت غرا ewabu joboro misula lati tahiri dohore ahana dohore panan neden ma kunta takan li hurmati muslimin we ana bir sunu sisu we apete de ko sunu se ona huwe lọkẹ tó rí mi múrí ọ̀rọ̀ rẹ̀ múrí ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ tẹ́yìn náà jù abábáyà ìlú ní ɛrɛnyɛ mme akosɔmɔrɔ akosɔmɔrɔ ɛnlɛ kuku esu wɔayɛ sɛrɛ akɛnɛrɛ yɛ baa bɔ na aka akɛnɛrɛ sɛrɛ ɛn a a maa nzɛ kɔ ɔba maa ni kaa kama ni gɛn ɛbu kɔ sɔmɔrɔ kɔmi bi yɛ wɔ kaa sɛrɛ ɛwɔ na si yɛ naa ɛnɛ ɛnyɛ nɔrɔ dɔw gara ewu yɛ hɛ lɔtɔ tó mu ni mu tiɲɛ sɛ lɔtɔ maa mɛ mu. ẹ̀rẹ́ ni oríṣi ọ̀sọ̀ ọ̀dà àfẹ́ mọ̀ báyìí náà fẹ́ mọ̀ báyìí tẹ́ sí ìmọ̀ iṣẹ́ àti ìsọmọ àkàrà náà wọ́n hàtà yóò nínú bí ha wọ́n ti tó mú ní ìwé lè sí ìwé لنتظهر الفاحشة في قوم قط حتى يؤمنوا بها إلا فشى فيهم الأوجاء التي لم تكن في أسلافهم أنتم صلى الله عليه وسلم ɛni kenyere nyi ntu a ama ɔgara ɔgara ɛbɛ ne gede ɛbɛ fiwu ɛbɛ sumu bani bɛbɛ nyɛ hɔ pɔnɔ de ntu mu nyɛnyi gara hɛsɛ yi e e e na de sɔɔtɔ ɛbɛ kukɔ mɛyi gede ɛyɛ kukɔ nyi kasi tɛ an b'a ɲini alabi akɛrɛ la yɛn an ka kɔsi

ababababababa yɛ mɛma nɛ ɛyɛ fa ahɛ ŋɔdzɔ nɔ domuli dɔ tso dzɛtɛ ɛhɛ ɛrɛkɔlisɔ nɔ ɔmɛ bɛ gɛrɛ yɛ tɛ ni community yɛ ina kura yɛ ɔmɛ dɔ dɛtɛ ɔ dɛtɛ ni nɛhu dɔ dɛtɛ ni ɛɛ o kɛmɛ na kaka na wa aba ɔmɛ dɛtɛ ina kaka na ɔhɔ ano ɔmɛ dɛtɛ ina kaka na ɔhɔ a aba ɔmɛ dɛtɛ ina kaka na ɔno suwie yi ɔmɛ dɛtɛ ina kaka na ɔrɔfo aba ɔmɛ dɛtɛ ina kaka na edwuwe yi ɔrɔba yɛ asɛ ɔno suwie asɛ ɔrɔfo asɛ gyaade yɛ asɛ edwuwe yɛ asɛ ɔrɔkɔ asɛ ɔtuntun mu yi ni.

anyị ragwenye ehe wàá ihe ragwọnọdé na ne ọwọ wa wọ́n èsìrè ní ìtọ́gá ọba ọbụla sani yọ. tọ́sí marikpa ọbụla marikpa tó ẹ̀wọ̀n yẹ lè kọ́nà udiri ochiyengu poro netudikaere bakavanyoza nomemeguru omorihini dọbọza okumokuyini ehe bakae ewonye na ewe anya nkata chenwa oyo kọọcha hụfụrụ ahụ abịa nkata ọta Slọ́tì ọ̀tọ́mọ̀lì. Láyé ìlú. Ilé kọ́dù ara. izu ụsụ ya ene kuku ere ekporo ya ene asị for example ya yi ama ya na ka ya ya milha albalad ma yuslihu almilha idha almilhu ya ulama addini ma ya na ruwa heke ya milha albalad ma ya na ma ba no ha. qura na ما يشمه منها إذا منه فسد سكون يوزي كنيا ما أنا أشد أما كسي كنيا فأنا أرون كسد أما أنو توبي سيدو سكو كيسي كنيا أنيو إلى الماء يسعى من يغص بلقمة إلى أين يسعى من يغص بالماء ويكاي anyi sɛ hɔ wɔ bɛ wɔare san ɛkase yɛn ba hɔ wɔ bɛn du kase hyɛ nyiwo abe awɔ du hyɛ nyi kaakyi enyi ɔba hɔ wɔ bɛ soɔsi kaakyi tɔtɔ tɔmɔ yi soɔsi kaakyi.

ozire mama na ha ma da me yabo yabo no la kuma fitna tun fil alamin azimatun liman bihi ma tadini n'ime azmedana na azmedana na fil alamin fitnatun fil alamin na fitina banya dine fitina ban fitina barao en ne dine ya ma ba ka na amawa ma eke omuli ɔha yɛ ɔma no ɔnyɛ alhadith kɔti omuli ɔka yɛ idha asani man yarifuni sallatu alayhi man la yarifuni idha asani man yarifuni omuli kɔ ɔbana ɔbana yɔ ni ijɔ ɔyɔ ni bi ijɔ aha arija ɔbana yɔ ɔna yɛ ɛna yɔ aha yɔ ni bi sallatu alayhi man la yarifuni do n'omuli Ọ na ò lọ́mọ rí lọ́nà ṣọ́ọ̀kù rẹ̀ tó kọ́ ọ́ rí ọ̀rẹ́ mo rí kọ̀ọ̀rọ̀ máa yọ ìjọ ọ̀rẹ́ mi lè dáàrẹ́ ọ̀nà ilé na ṣọ́ọ̀kù náà èyí ò lọ́mọ rí yìí káyà ohi há kòkò wọ́n fẹ́ a wọ́n mẹ́ sọ́nà ọ̀rọ̀ kẹ́ mẹ́ èyí ní tóra nìyí olóṣù yẹn máa sọ̀rọ̀ ká ìrẹ̀kọ́ ìṣẹ̀dá ọ̀nà ikú sí èjọ èwọ́n náà sì èjọ ara máa sọ̀rọ̀ ká wọ́n èrè kí fákìrì múra káàbù lọ́wọ́ náà òsì yẹn náà mo fi ṣúra lọ́wọ́ náà lọ́sì tó wù yìí ẹ̀hẹ́ ìfọwọ́ ọ̀hún náà dín ìrẹ̀kọ̀ ẹ̀zẹ̀ ọkụkụ kpọkpọrọ wee meghe enye meghe akwụkwọ ahịa ọ were onye ma ama ahịa ụkawa sọvis na ndị otu nta eze mewere suchi eze medu lọtụ ntụ omori nwere wee chere awa dị ya nka ka ọ mezie tọrọkọwa mụ na amị gbara ọnụ wa na asị na asịrị ka ama ahụhụ enyi o ono tie ma ọba yẹ izo omori ono tie na ẹ izo omori hyẹlẹ to bẹẹni udi ono omori tie bẹẹ yẹn esi na mu ilẹ tẹtẹrẹ bẹẹ yẹn anyi omori onto omori ọka yi inna lil fukara yi dawulẹtẹm onto omori ọka anyi anyi kata anyi ọtariti anabo no sie lele kọọlu wọn ma dawulẹtuhum ya rasulallah sasa ɛdi nke wɔn tɔn mo ni sɛ yi daw lɛ nini sɛ bɔ tɔri tɛ nini sɛ bɔ kata nini kaa don tɔn bɛ ka yi idahu shira naaso fi sɔ idil kiyama eya omori ɔno ne ra akɔla go ɛni kata mbɔ kare ɛni ku idari ku kɔla lɔɔri lufɔkɔra domori kayi ono si yɛ nini kayi ondoro ilal mɔkɛ ondoro ilal ahali mɔkɛ. kàmi ń sẹ́ni nínú yìí kata ń bọ́ kàrẹ́ yìí inú mu yìí ebi kàrí bọ́rọ̀ yà ọ̀nà sì yé mi àbájáma ní yìí kata ń bọ́ kàrẹ́ yà kàní sọ̀rọ̀ ní dèrè fọmà ntàfọ̀dàkọ̀ àlẹ́yìnkọ́m fi dúnìyà bisadakati fàkóbóhó ilẹ̀ jẹ́nà kọ̀tṣàfàtukùn fìhì fọkọ̀tṣàfàtukùn lẹ́wọ́mà fìhì ọ̀rọ̀ tó na wanafuwa gani washawana janani kama washuteka waboi bali minaje watu utolo muni kata mboka renanni zonu wende eh, sina wane kata ni kwa baka yoni numa hine henene suwa gani wana janani kama amyaona ni kawadui bali minaje inakuwa yonono ìjọba orí ọmọ kẹyọ ló sì yé nìyí àbábáyé ẹ̀yìn ní hídímọ́ọ̀kì dáa tanọ́rọ́ kọ ká ayé olóṣèlú nínú rẹ̀ nù ọmọ mi sábà ká ayọ ọmọ náà wò máa ṣe láàyè láàìláha ìlàlá. ẹnkúmọ ẹkọ náà sì ọrẹ tanọ́rọ́ kọ iná hàn náà ní èsìkò ní ọlọ́bàyé ọ̀rọ̀ náà dáa ayífọ́ ọ̀nà ayé ọmọ ọmọ ká sí ọmọ yìí. ọmọ sì ọrọ àwọn ọlọ́bàyé lẹ́kẹ̀ẹ́ ọmọ bọ̀rọ̀ ọlọ́ba nyẹ sá ẹ̀yẹ sẹ́ náà nù ọlọ́ba nyẹ náà ọmọ bọ̀rọ̀ ló fi yà nù ọ. bọ̀mí náà sàmì ẹ̀rọ kọ́kọ́ ló fi ọ̀nù lọ́rọ̀ nù ọ oyè bọ̀ sọ wọ́n dọ́n. ntọ́ mọ̀rí kòsó mọ̀rí dáwọ̀ ọ̀sán ọ̀bọ̀ kárìsì ọ̀nà ló fi yà mọ̀ mí. ètò ọmọ yìí. yá yìí má sábà náà sọ̀rọ̀ وصنع مرتبة من مراتب الأنبياء والصالحين والشهداء وحفاظ القرآن وجمال ọmọ mọ̀rí mọ̀ nípa sí ẹnu sí ìmọ̀ ìdí ẹ̀ nẹ́bì lọ́wọ́ wọn inú òjì ọmọ mọ̀rí bá sí ìmọ̀ nẹ́bì náà ẹ̀ nẹ́bì sí ẹmọ ọmọ inú òjì ọmọ mọ̀rí bá sí ìmọ̀ ṣọ́hàdá ọ̀nà ẹ̀ níbi tó lè kọ́ gbogbo mọ̀rí adébàṣọ́ lè yẹn kẹ́nẹ̀rẹ́ bọ̀ inú òjì onu obodo bá a sí yẹn nana pàl kùrán yìí so di ọ̀nà òmòrí bá a ya yẹn ọ̀nà ya nana sọ yẹn ní mu kọ̀rọ̀ ọ̀nà sí yẹn ló sì yà mí ààbà ní yẹn ló sì di ka ẹ̀yìn ẹ̀yìn rògbò iná wà ẹ̀ẹ́ ewé èrè kẹ́yìn rògbò iná wà

sílọ́ọ̀tì tó mọ̀ ní. wọ́n lọ ra èyí ló sì yé ẹ̀sùrè àṣìṣe ìwé wọn tó bá ń yẹ wọn lọ ní yóò mórí yìí kì í sóbì wẹ́ẹ̀yẹ̀ ìsóbì wẹ́ẹ̀yẹ̀ àbísẹ̀ sáà ẹ̀yẹ máa ń yẹ wọn tí èsì yàrá àmì sábàkà yìí ló sì yẹ bá wọ̀rọ̀ kẹ́kún ló sì yọ kúrò àrẹ

dɔw mori dɔw ɔhwɛ nyɛrɛba sahore wɛrɛ so ɔno wɛrɛ ale so gaa ɔtuntun mori mi ɛhɛ mi mɛ ni sukusuku titɛ bɛɛ mɛ àwọn mẹsẹ̀ yóò sì yẹ ayé iná ajé nìkan yìí àánú òmòrí yìí mẹ́dọ́ yìí àánú òmòrí mẹ́dọ́ jẹ́ yìí yẹ kò gbó kọ́nyára náà ọ̀dùn ẹ ọ̀bọ ògbó yẹ sẹ́ ìrìnyẹ ògbó inú dùdì inú yìí òmòrí sì wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ nsun tó mori maduwa ni kasa saa bẹ ni tuma nọ àti kẹ ha nọ láyìí ha ìlànà ìhà wọ̀rọ̀ nọ bíà níní ìrẹ̀ ẹ̀gbọ́ bùbà ìrẹ̀ ẹ̀hí ọdún tó mori ìzàlẹ̀ ká sọlọ́lọ́ ọdún alẹ́ ìwọ́sọ̀lọ́ wọ́n lam yàn kó sùn mẹ́tìyà náà. والميزان إلا أخذوا بالسنين ونقص الماونة وجور السلطان إلى قال بايا القرآن بايا ده أجوز إذا نحن نعيا أما في مو ده جوز أما في مو أرواني مكيا لبنان الكيس dẹjọ ọrọ ráìsìlá náà amụ abẹ́ àbọ̀n ẹ̀zà àmọ́ gẹ̀ẹ́rìbà náà mọ òrìrí mìírí mẹ́rin dààmú ọ̀sẹ̀ òwúrọ̀ àwọn yìí lọ náà bàtẹ́ dáàbò ìjọ ọrọ amáyí mẹ́tùrú aka na eji ìjọ ọrọ èkó ẹ̀jẹ̀ aka ẹ̀kọ́ àmọ́ òkè dájọ́ ọ̀rọ̀ 50 kg ewúro kàwà ìwé ẹ̀kọ́ bụ 50 kg wọ́n tó tó 25 kg ewúro kàwà ìwé ẹ̀kọ́ pọ̀ bù ọ̀rírí ìrìnà iná nára ẹ̀mọ̀ ọ̀rá tánà ẹ̀yọ́n abẹ́sẹ̀ sáà ẹ̀mẹ́ náà ní ìrànlọ́wọ́ ká ẹ̀mọ́ ọ̀rá àmì ṣẹ̀rí ọ̀rọ̀ náà wọ́n yà máa ń sọ kẹ́nà oṣù kéré kẹ́ni kẹ́ni kẹ́ni ọba mi kọ́nà yíyọ àti kẹ́ra o sọ náà fẹ́ yẹrẹ yẹrẹ yẹrẹ mi lé wuli wúyé wúyé tìkẹ́ ọ̀rọ̀ náà ó mẹ́ ká tìkẹ́ bá yẹ. wọ́n sọ tó mọ̀ rí mi wọ́n á one one kilo ọyọ ọdẹ dodo ọjọ ọtọ ọyọ ẹsọ ẹsọmọ ní one kilo half kilo ẹsọmọ àmàlẹ ẹ wọn kọta wọn kọta ẹsọmọ àmàlẹ nígbà wọn bọ mọ bá sọkì á nílẹ bọ sọ amakọrọ ìdámánì ní ẹ pátá fẹrẹ ẹsọ fẹrẹ ẹsọ ọrọ tẹbùlà lọsẹ eré kémkémì ìdánwò ọsẹ ń wọ àrọ were wanda ya yare nda wa kaka sama ma yare to sun to mu ni ire ni aka e ya ko bi do ire ni ni wa no ire ma ni wa eji ya kare yi al-kayn wal-wazn o je tini ifa na amọ ọrụ nwa nekene ọrụ na amọ ọrụ ata nekene ẹhụna na nita wayọ inchis ya o die ha ahụ nita n'ọnụ na ya ọla olili ọbi half inch ozili ọbi half inch half inch ọ eji wọ ha na-ajọ ọzọ ya dị na-ewu ọgụ 5 inches ọ ma ebe ọ tọrọ tọrọ je ka na ka ka half inch no ebe nyo hura get e ya e ma wo me ọba mo na ya o me get o mo ri o get na o get lo ke to ri yawa o to mo ko ndo ba kan kai ira go ba ya e ko ro ba ya de kukuru di je na ni dai o uruwan aburatan yavana ba sọmúlí àti gamawa rẹ ìlà òfin ìdóbi sínú ló mórí lọkùn ohun ẹyẹ káyẹwà lè sọrọ náà bọ. sínú lórí ìdọ ọmọ ọmọ wò alibarika náà wọkọ yìí náà ọ yìí náà wọn sinimá òun lè sọrọ náà bọ lọkùn wọn wọjọ orí sultọ òyìnbó yìí ní ẹyẹ mẹhùn òyí ni dé ẹ̀bù sọ́ntọ́mùrí kọ́ jẹ́nà kọ̀rọ̀ ọmọ ni à ìsọ́mùrí àti ẹ̀ka wa náà ìjẹ́bà bọ́ ọmọ ni à ìṣe ní èrè yìí yàwó bẹ̀rẹ̀ ma ní ní ìsọ́mùrí ẹ̀kàrẹ́ yọ àbúrẹ́ máa ní ti sọ ọ́ ọkà yìí. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويعطون ويعطون عوف المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعصوا في الأرض مفسدين وإلى مدين أخاه شعيبا عمري وكان أطلو النبي شعيب أنه أطلو هذا إن مدين قال يا قوم اعبدوا الله ذاك أذن كما هي أذن مني ka mórí ní ni máa lẹ́kọ̀ọ́ ńlá nǹkan ẹ̀rọ. ẹ̀yìn òyìnbó àsọ́nà wà ẹ̀kọ́ ní yìí ni èèwọ̀ mórí òníyàrá gẹ̀rẹ́gẹ̀rẹ́. slọ́pù nǹkan wọ̀nyí. ìjú wàá bá máa yẹ sẹ́wà ẹ̀ka náà ṣe wà ẹ̀ma máa ní kàtà wẹ̀ ọmọ bí kọ́ọ̀lù lẹ́hà ìlà ìlọ́wà ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ìlọ́wà tẹ̀kálíf ẹ̀yìn responsibilities. ẹ̀yẹ́mà àkókò yẹn ni àjẹmẹ́ yà má ẹ̀fẹ́ sọ ẹ̀fẹ́ sọ wọ ẹ̀nẹ̀ kákẹ́nẹ́ kì lẹ́ ìlàhà ìlọ́lá ẹ̀rọ aṣọ àìkẹ́lẹ́. sọ́wọ́n kẹ̀kẹ́ àlọ́kọ̀ sí kọ́mẹ́ wọ́n sí wa àmàlí bàbá yìí wa wọ́lá fẹ́ǹkùsù mi kí ẹ̀ẹ́lá ọ̀lmìnzẹ́. àfọ̀rọ̀ ẹ̀jọ́ ọ̀dọ́ mímí ìsọ́nú àmà àyàbà mímí òróró àti ìsọ́nú àmà àyàbà mímí òróró táì àfọ̀rọ̀ ẹ̀jọ́ ọ̀dọ́ àyàbà mímí.

commodity dẹ́ẹ̀dù sọ́ọ̀rì kẹ́nẹ̀ commodity ní sọ́ọ̀sọ́ náà wọ́n fẹ́ pọ̀n lọ́tí o tó rí wọ́n ìní akọ́kọ̀ lẹ́yìn kò àbáyọ mímú yìí àwọ̀rẹ́ èyí mi yóò ní mi ní mi òye ní kàkà bọ́ọ̀ kárọ̀ bẹ́ẹ̀ ní kàkà bọ́ọ̀ fún ya ní kárọ̀ bẹ́ẹ̀ yẹ

ولا تبخسوا الناس أشياءهم أفرع جو يا ظنين سموا مالوا ولا تعثوا في الأرض مفسدين أسوري جتيري سويتي سوليري تعثوا ازو أسا أقوى أنه يجري تتتت ويجري كاركتر ويجري تتتت ولا تعثوا في الأرض مفسدين Asu aso yɛ zeezeere hyete esudu oyi gbɛte gbɛte ne nam fɔki o tɔn bi ɔbɛn na ɔmo ka yɛ wa dam ni deɛ nnɛ kɔtɔ yɛ wa kɛnɛ ɛnɛ ho ni shirk ɛka kyɛ ɛba ti la ilaha illallah ɛra ho ni shirk ɔbɛn na ɔmo yɛ asɛrɛ mɔbare asɛrɛ jɔɔzɔ ɛsɛ yɛ amaa yɛ. wọ́n mú ní ebiri nkàrà nkàrà ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كانوهم وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين أمر يوكاي ويل للمطففين ويا دين نما جوزو يا سمعنا إنما جوزو أورا نيان أبرا نيان alladina idza ktabu ala an-nas yastanfun amane kakaye akaba aba amad shuaib avam avam ne idza ktabu ala an-nas yastanfun amane kaka ijen ne e ka mo isaye ne lo ya jo de ka mo ye yastanfun de de jinire ka ope do mo tuna mo hiko yi gigon gigon do wa wa so ho sọ́kẹ́rẹ́ jẹ́ẹ̀tẹ̀ ọ̀rà jẹ́wọ̀ jẹ́ẹ̀tẹ̀ náà lẹ́bù ọ̀yẹ́rẹ́ lẹ́bù lọ́kẹ̀ tó rí yẹ̀sẹ̀ fún gbèsè kà mọ́ sí ẹni gẹ́gẹ́rẹ́gẹ́ bí àti ìṣẹ́tọ́ وإذا كانوا وإذا كانوهم أو وزنوهم يخسرون إجينا ما أمو يلا

يوم يقوم الناس لرب العالمين ẹkọ ẹna ana anuma nini ẹna baba akwẹtẹ iná ìjẹ ní kata mbọ kàrí òmòrì ọbí òmòrì jòzó isu ìta ọ̀nìmẹ̀ iná ìta ọ̀nìmẹ̀ iná kóbi òmòrì àná wò jí ìlú hàn àkóbi ìrẹ sọmi na ìràgó a máa jọ ọ̀rọ̀ iṣẹ́ ìhà máa yà jòzó ọ̀rá fan àbí jòzó ọ̀rá iṣẹ́ òmòrí ìtì su àtàrí ẹnkẹtọ́ náà òmòrí ìtì ètè tu àrẹ dètọ́ rẹ̀ lọ́kẹtọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ àbúrò mọ́nà ɛnam a ɔbɛdɔ bi de de de ne hu na ba tuntum ri mu wɔyɛ kaya kara ɛba bi de de kotontom kɛnɛ ayɛ a ne na ne na am esɔn ne bi ɔbi ka ɔdɔ bi di bi de yi de yi ami ka motorist ni ɛbɛn ne nyɛ dɔ bi de na awɔ ɛnam a ti motorist. union ẹni ẹni chairman ẹni onígòyí ẹran lẹ́yìn. lẹ́yìn tó kó ra union ni tó nígòyí tó ní mọ́tò ìjẹ̀yìn ìpè èròbè anáyìí pòròpòrò akẹ́rẹ́ ìjọba rẹ̀ lẹ́bi èyí ìjọba àbámọ́ àwọn fún sikonkere àyẹ̀mẹ́ ẹ̀kẹ́ ọ̀nùmọ̀ náà bá wà kẹ́ ọ̀nùmọ̀ náà bá nígbà fún àpẹẹrẹ. àbámọ̀ ìkùrù ẹ̀yìn bí ìtú ẹ̀ríjọ́ rẹ̀ náà ẹ̀bọ̀rọ̀ lọ́tún tó mọ̀rí nìyí ẹ̀rẹ́ bàbá ní kàmí bẹ́jẹ̀ sí náà nǹka òde náà náà ní kòtò ìkòtò àmà ẹ̀yìn ẹ̀mú ẹ̀yìn ẹ̀yìn àbẹ́bà náà àmà àkúchẹ́kẹ́ ààrẹ lóòdònyà lóòdònyà cement pẹ́pẹ́pẹ́ rẹ̀ ọ̀sán náà bí ẹ̀rọ àwọn ọ̀dọ̀ láti pàtàkì nínú lọ́sùn tó mú rí nìkú bẹ̀rẹ̀ ẹ̀rọ dọ̀rọ̀ ọbẹ̀ fún ọ̀tọ́ ọbẹ̀ awọ́rọ̀ rẹ̀ lọ́sùn tó mú rí nìkú àpọ́nlọ́jú tó ẹ̀nà náà ẹ̀mà ẹ̀rọ ọmọ ẹ̀kọ́ ayé wà ní ẹ̀kẹ́ ẹ̀mà ẹ̀rọ ọmọ ẹ̀ àmọ́ ọ̀pẹ̀kẹ́ náà ní màmá

إن حمامة لا تنتم إذا نبي شعيب ما نكاي وانا وعيسى نكاي يا نبي شعيب قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل فيه أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد

ebe de nibe na bɛɛ toto ene ɛde musa asɔ baayɔ bi tu mu itso bɛ hɛsɛ de ekomi rɛ mme yɛ na ase mu kɔrɔ ɔmi ɔmi osa udza ɔrɔ na aka agoke musa na ɔbi anabi kɛ na ɔbi ɔba wɔn nyɛ ɔna kɔ na ɔyɛ de ka anabi mi ɛyɛ e omori ɛnɛ ɔrɔ asomori ɔrɔ amɛ kirikani kirikani lọ́tún tó mú yìí. náà níbi sọ ébọn níbọn nílẹ̀ àká yẹ ọdún kó sálẹ̀ tẹ̀tẹ̀rẹ̀. anamá kẹ́ńgá kọ́ra ní kàákà yẹ yà sọ àyè ẹ̀wọ̀ sọ àyè asọ aláfo kàtà amòrò kà á nà tó kàmá yà bó da àbá wọn. ìsọ lọ níwọ̀n náà máa nà kó ọmọ ọba náà sí ọmọ mi ti yé wò dọ́kà ọ̀kà aw an na fa'ala fi amwalina ma nasha isa isa ma ma aka aw kai ene ezi asiri me ne ziye inu biai ugbai enyi sai dia ya kai jobe ya kai jobe ya ya isa na mo ma akwa ma maka oka ya zuwo chire innaka la anta al-halimur rashid yana halinka ah al

ìrìn àmà ìrìn ìrìn ìrìn ẹ̀ka iṣẹ́ yà ká ẹ̀fọ́ àbíká yìí ẹ̀ yà méjì sọ ẹ̀kú tún ní sùúrù yẹ kò ní sùúrù ọ̀dẹ̀ wọ́ọ̀dù dábàá yẹ kọ́ yẹrẹ ẹ̀ má ni yẹ sọ iṣẹ́ yà ká ẹ̀fọ́ àbíká yìí ẹ̀họ́ pín náà yẹ kọ́ wa ní sùúrù dú yẹrẹ ìrìn àmà wà gbà ètò yìí ìrìn àmà wà gbà ètò yìí ẹ̀họ́ kọ́ yẹrẹ ọ̀hún yẹrẹ ẹ̀rù wọ́n pù sùúrù ọ̀hún yẹ kòzẹ́lẹ́ kààzọ̀ kàníbìsọ̀ ìbò ní sùúrù yẹ oní sùúrù yẹ nẹ́nà yẹ lọ́rọ̀ yẹ rẹ̀ yẹ tẹ̀tẹ̀ lọ́kọ̀ ìkẹ́ ọ̀hún yẹ kí lọ́kọ̀ anábìsọ̀ rẹ̀ náà káyà káyà wọ́n sẹ́kìrì rọ́bà tó ń dùn ثم توبوا إليه إن ربي رحيم ودود

وكنتم يقول يا مرة قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولو لراتك لرجمناك وما أنت علينا بعزيز قالوا يا شعيب أنا هذا الكشعيب ما نفقه كثيرا مما تقول ere ọrụ ọrụ n'aka na onye nsa sọka wa lara sọba bi ya wa inna ala na raka fi na ifa ya ere kọkụ ma obi na enwe n'aka na ere kọkụ ma obi wala ụlọ ara ntụka eva kuba nda eva kuba n'aka ee ya foro wọ́n á ń ta àlẹ́ yẹn bí ẹ̀sìn ẹ̀yìn sọ̀rọ̀ yẹn wá ẹ̀fà wọ́n bẹ̀rẹ̀ wà yẹn wá ẹ̀fà bí a mi ti kà yà mí tọ́mọ yẹn lọ́ba kàrí ká wà iná lọ́nà ara kàfi iná bọ̀ ìfẹ́ náà nà áka káyé eré kọ̀kọ́ mi ò rìn ìpẹ̀yì kí ìpẹ̀yì àkàrí ká alẹ́ sọ ayé ọ̀nyìn kàtẹ́yì ọ̀nyìn ịsa ya aka ịbọrọ ka anyị jụọ ebe o nyeziri ma onye ọba amba na na-akọba mba m eniba naba wura mekọrọ ama akwanya a mefanya na ọnụ mekene ka ati wala ụla ọha tuka ebe mba wele aka ere abalị ịrụwa mee lọrọ ya nwa aka iya mekọwara taa wama anta alaina bi aziz yanyi so bi ịrụwa lọ́sùn tó lórí ní ẹsẹ̀ lẹ́tọ̀ lórí. nínú ọmọ yẹn náà lẹ́bi ṣọ́ ẹ̀kọ́ kàìwá anábàá mahamad sọlọ́sọ́lá ìjà àkàrẹ́ àlẹ́bi ṣọ́ ẹ̀ dọ́kà xọtíbùl àmbíyá ẹ̀ wọ̀nà xọtíbùl àmbíyá iná nàbìn ní ọ̀nyọ́bì ìlú kútùbọ̀ ìmẹ̀ ìnira ọ̀yàrá káà bẹ́ẹ̀ ti sẹ́ni tó ń tóbi òwò kọ́ ọ̀dì káà ọ̀rọ̀ àyàrá gbóyè àdìrẹ́ máa bàbàbà kọ́lá yẹ kọ́lá. قال يا قوم أرى فيه أعز عليكم من الله واتخذته وراءكم ذريا إن ربي بما تعملون مهيب قال يا قوم أنا سألت كما هي ربنا أرى في أعز عليكم من الله أنا نكوكو لتايوني نهونو مريا نبيرون نكريا مريا نفنتيوني ambam ipam ambam koko bɛfaya wulu gudo mori ya wastakhaltumuhu wara'akum zahiriya isono mori te tum tuyuni du ne kire man to so wala je zamani bon nyaaw kana ko du inna rabbi bima ta'maluna muhit o mori mo ya ka to so amani ya o ya ka be so ni yakani iramama ini yomo ina kana ni ọmọ vire na ye ti ina ọmọ vire na ye ina jin ami bira ko fa so ami ne ko fa ɛne deɛ ɛno hɔ bo ipɔ na ba hɔrɛ dɛ ɛnɛ bo hɔ bo omori ɛnɛ bo hɔ bo nto omori lɔtɔ nto omori ɛne deɛ bɛrɛ yɛ ha ɛne deɛ muhammad rasulillah ni ani mapeju ɔnyara ɛna ne kɛkɛ ɔbaara atemu deni ɔzɛrere ɔzɛrere ɔnabɔ koko ɔzɛrere sunni awɔ. ini yani mapigo wenyewe ni kidogo na ini na kidogo na nzuri na kidogo ini yana so zote ya nibira ipayamen izi akaya naza wa láti tó mú rí mi tí yẹn tó lọ́pọ̀ máa mú ẹ̀mẹ́ ìdí bọ́ọ̀bà sí ní ẹ̀kẹ́kẹ́ ojú òmúrí ọ̀dì ni political leader nínú mú yìí olóòrì ihu ní ẹ̀mọ́nọ́kọ̀ náà ìmẹ̀hẹ́pá lọ́tún tó mú nínú ìpàn ìjọ̀rí politics orí ẹ̀ orí rẹ̀ jọ̀rí islam ẹ̀yìn rẹ̀ dìdí pòlítíkù nìdọ́ náà bá ẹni pé ọ̀sán ìjọ ààrẹ dúdú rọ́mì bẹ̀jì kìtẹ́ ìjọ ààrẹ dúdú rọ́mì hì náà ṣáìwọ̀n nẹ́nẹ́ ni wọ́n kí islam bẹ́ẹ̀ tẹ̀rẹ̀ mi bàtí islam bẹ́ẹ̀ tẹ̀rẹ̀ mi ẹ̀ natural ma is natural kọ̀ọ̀bọ̀ yà a máa sọ sọ atákẹ́ bẹ̀bí islam is natural ní chọ́ọ̀bì inú inú sọ́ọ̀bù wọn titi kpanye ọmọ adigun bẹrẹ ọmọ adigun bẹrẹ amara efi akaye asosọ pake bẹbi islam asosọ pake bẹbi islam lọtọ tó lórí mi ìyẹn sọlá tó náà mẹnu ani na ehiya ehiya pẹbi ẹ ma báwọn ajé ìrẹyìn rẹ fún báwọn ewu ní omori ọha ewu ní omori ọrọ ẹ omori ọlọpàá ọba yẹn omori ọlọpàá yẹn láyé bẹẹni bisọ ẹgbà ká ẹ wá ká agọba wa nana ya tẹ omi ni agọba wa wọ ẹka wa omi ni naani ni ẹ wà gbọ omori yìí wọ́n ṣe omori bi ni kọ́ńtàkì a ah, muri ọba ya yi o muri ọ mara ka ịnị ka ye dị mara karịa anya anyị ọrụ ọrụ ọla ọra bụ na ọmụrụ igwe ete na ọmụrụ tọntụ ido gwu ete ihe na-etuta na-eme ka ọmụrụ omori na tɛnɛ omori si bu ɛtɛ anyi didi na nɛɛ na mɛkɛ ŋun na. ono omori igwagwa mi wu ete iju di ri ama ọba mba kọ ayi ẹkọ omori ayi dọyọ omori ẹnẹ nẹ ẹdẹ bẹ dọyọ omori dọ Mori. dọ ọba mẹta ẹsẹ ní ọgọrọ ọrẹ ẹjẹ nẹ ẹrẹ kọ ha na nnabio na omori tutu iwu a omori ọka yi fọlá mmaa jẹ amúrú náà. نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين فلما جاء أمرنا هم دي كجير أيضا وأيضا هم دي نقويام إجوي هم دي تيتا نجينا شعيبا دون هم لي دون ها نبي شعيب أمرها والذين آمنوا معه برامة منا أتنميك كأيضا نبي شعيب أمرها ولرايام باهون بن هم

ni omuli mini duwa mikoa uma nakato dhumiratin fasta omuli mini ju oju maleke dibirilu uma nakato teori owa bo sawa abaka no si bi ekure ani bi lutuku na o ba pepe fajalna aliha safila ama bɛ bɛn ban dɔn muli ba a bɛ fɛ ama bɛ bɛ fɛ dɔn muli ba a bɛ ban lati o to muli ba. fa asubahu fi diyarihim jaasimi o kɔnyara ma bɛ kɛ jiri na kuya ba bɛ ni su wɛrɛ tɛ ba bɛ ni ni ne su ba hɛ tɛ lati o to mi muli o bɛ yari mi. ya ka na isi maksul mikiya wa mizan hama na tsawon man da kata o iji ọzọ isu amara ije ike huna ehuna ọzọ no ehuna ọzọ an ka ehuna ọzọ ni kawadọ da kehejozo ishe kerere do kọsẹ tura ọrọ ìhun náà rè lọ́pọ̀ tó lórí mi rìbá ìhun náà rẹ̀ rè àbúdìyẹ náà ọdún máa náà náà wọ́n wọ́n mú rí kẹ́kẹ́ فإن لم تفعلوا يكرههم بدنا فأذنوا بحرب من الله ورسوله نتيجة ولمي دون يجيني kìrẹ́pà wa ọmọ ẹ̀ n'akẹ́kọ̀ọ́ náà rẹ̀ ọ́ nínú omori àkàrẹ́ yà á kẹ̀rọ náà gẹ̀rẹ́ kú yà á gbúgbèrè omori kúrẹ́ kọ́ nà yà á gbúgbèrè ọkùrẹ́ kọ́ yà á gbúgbèrè ọkùrẹ́ kọ́ tse ilé ìzamara na otsi ẹtẹ otsi ẹtẹ ẹ bá ba ibi gbàdí àná bá ba ibi àkànyẹ àná bí àkànyẹ àmà ayé òhì àbùdíjọ́ náà ẹ̀ náà yẹ yɛ kane na yɛ kane na udiri zina udiri ɔrejɔ isawubɔ udiri ɔriba egu udiri ɔtɛtɛ oitwe udiri etso ihu etso wọn tó mu ní kẹkẹ ọmọ kọba ìfọwọ́ ọnyá abiri ọnyá abiri ọmọ náà.

lọ́tún tó orí mi. bẹ́ẹ̀ kó kọ́rọ́ náà báyìí kókó náà rẹ̀ lè kàṣọ́ ikú òmùrí tiẹ̀ tuntun òmùrí àmọ́ bàbá rẹ̀. kẹ́kẹ́ ọ̀rìn tó yíwọ́ náà mórí kàyìn náà ìgbà pé ìyìn náà wà ní ẹ̀bẹ̀yẹ ihu ìjà mi o òkú òmùrí ọ̀yẹ̀ wà ní ihu ìjà mi. àmọ́ ìlera rẹ̀ yìí à ń dọ́ ọ́ lẹ́kẹ̀ẹ́ jẹ́ ká jẹ́ bá ọ̀tọ́ dọ́nù lórí yìí mà ichi oneketuna murika yenkeri inama yuridu shaitanu an yuqia bainakum al adawata fil al adawata wal baghdha fil khamr wal maisir fil khamr wal maisir wa yasuddakum an dhikrillahi wa anis salat fahal antum muntahun omurike tibene sikaye ono kyo yetaina kakana atɔye nyanwo yɛ tilihamuri ini tɔyi wɔli mɛsiri ati nse tɔyi tse ɛwɔlɔ dɔ bɛ du tsi tɛtɛ ɔmɛ yà ɔmɛ yà one hundred thousand n'obɔlɔ nyi duuro ka wòye ne fi tɛtɛ adi five hundred thousand na wòye yiyi o wòye ne fi tɛtɛ awa kɔ rɛ ɔmɛ ɔmɛ yɛ nyɛ na akɔ láti ojú òun múlẹ̀ ọ̀hún ẹ̀yìn ọmọ ní kìí ṣe kọ́ ọmọ ẹ̀wọ̀n mi ọmọ ẹ̀wọ̀n wọn bẹ́ẹ̀ wọn lé mi wọn yẹn wọ ìyẹn wọn yín ẹ̀rẹ́ wọn lé mi tẹ̀lé hàn wọn lẹ́sì ilé tí ìhù ọ̀hún ní tẹ́tọ́ ẹ̀ṣẹ̀ wọ́n yẹ sọ́dọ̀ kọ́ máa ń zikiri láì wà ní sọ́lá lọ́rẹ́ mẹ́wọ́n ní káyé wà kà mẹ́hẹ́ yọ lọ́rẹ́ kàn ní mẹ́hẹ́ yọ ìtọ́ ma yóò mọ̀rí ọ̀hún rẹ̀ sọ́mà ẹ̀kọ́ fàlà àǹtí mùntàhó ọmọdé kàwé náà dúró tirẹ̀ yín nínú wọ́n náà hó wọn nínú orí ọmọ rẹ̀ yìí ìdí yàrá kàrẹ́ yìí ọ̀yíjọ́ ọ̀zọ́ inú sọ́ọ̀nì náà yọ̀ọ̀bà orúwà nìyọ̀n awúrọ̀sá nìyọ̀n ìtumá ni ọ̀gígà ní wùchí húnọ̀nọ̀ anyọ ẹ̀wọ̀n wọ́nyẹ́ sọ́kọ́ sọ́kọ́ bẹ́ẹ̀ ò rí ọ̀rọ̀ àká ọmọ èmèsì kan mẹ́ọ̀ ọ̀rọ̀ èmèsì kò rọ́dà ẹ̀wọ̀n náà yàrá mi ní islam ẹ̀wọ̀n ní bíríkìlẹ́yà ẹ̀wọ̀n ní kápẹ́ntà ẹ̀wọ̀n ní fọ́nìṣọ́ pípù dọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ní ọ̀ṣọ́ ká ọ̀nà ìṣọ́ọ̀rẹ́ ẹ̀wọ̀n ní ọ̀ṣọ́ ká ẹ̀sìn àdọ̀rẹ́ ọmọkà ọmọ ìṣọ́ àánì ọmọkà ọmọ ìṣọ́ àánì àánì mẹ́rẹ̀ àdọ̀rẹ́ okòòrò wọ́n kú sí ní kòkòrò òkúkọ̀ plásítà máa wà fún léṣì máa gbé ìka ó mẹ́mọ́ àmẹ́tọ́ ahọ́rọ́họ́ ọmọ nìkẹ́ náà kókó àmì ìmẹ́nu ayé obi hiu ọmọ ọ̀nà kókòrò yẹn ọmọ nìkó ní ìṣó kò rọ́dà wọ́n kúkú mi rọ́dà tọ́tí kọ́ náà ó ọba inú ọba náà dila baba ka wa kif ala dalika amine kan ko ko sen na ina bana wa awara ma ko so to mori ni o o ka o ka ke. eh filling station oh o ku eh, na ka no o ku ka no no ena ma eh. anyị ama máa ń yàn ẹ̀ta mi jẹ lọ́pì tó lórí mi àní wọn máa ń yàn ẹ̀ta mi jẹ dìímà kíkọ̀ ọ̀rọ̀ náà ọ̀nà bọ́kà ọ̀nà àkùnmẹ́ ní káyé nọ́mbọ̀ náà ní ẹ̀sìn náà ọ̀nà Eh? eh adjustment there adjustment ọmọ ẹmìrì maka àwọn ahọ́ta ní kọ̀ọ̀dọ̀ ẹ̀gbọ́n ní ẹ̀rọ ẹ̀rọ ahọ́ta ọmọ ẹni kàá mi ọkọ ikú maka ọmọ ọ̀dọ̀ kẹ̀yẹ. slọtì ọ̀tọ́ ọmọdé mi ọmọ àfọwọ́ káyé ẹ̀wọ̀n náà kùn nílẹ̀ àwọn ẹ̀jẹ̀ yín wọ́n ẹ̀kùn yóò ka kà á mi ẹ̀fẹ̀rẹ̀ àwọn olóyọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀kẹ̀ ní ikò dọ́ náà ẹ̀hẹ́ anyịkọ mmiri náà náà anwan ẹ̀wà nàhịa ọ̀rẹ́ ẹ̀wà n'ọbẹ̀ ọ̀rẹ́ ịrọ̀ báà náà bọ̀ kẹsẹ̀ báà àbúkọ̀ ẹ̀rọ wá sí kò ọ náà náà ọwọ́ wọn ti sọ wọ́n tó ń tó mọ́ níbi èyí ni kíkà ara ń mi in a situation amanye syllabus on the scheme of work syllabus lọ́wọ́ kọ́wá kọ́wá yẹ class three primary three nursery one eh ss one jss one anyi syllabus náà kà á wẹ́rẹ̀ bá kọ́ba nìyọ́ tó wẹ́rẹ̀ bá kọ́ba nìyọ́ ara yìí tà tì fọ́ wọ́n náà jọ ọ̀dọ̀ wọ́n náà jọ ọ̀dọ̀ rẹ̀ mọ́ náà dẹ́kẹ̀ yá ọ̀ private mẹ́dẹ̀kẹ̀. Slọ́tù tó wòrí mi. Tí ẹ́ sọ̀lọ́tù náà nínú. Àgókè máa ẹ̀kẹ́ ní èsì tẹ́ní skúl náà kyɛ ɔtɔmɔ de wɔrɔ pa ɛtɔ kata mu pa ɛkɛ ɔrɛ lɛ de mi nso ɛyɛ ni tita wuyere na nina awi ne tɛmɛ ekyir ɛɛ ɛhɛ wɔn wa bɛ kɛ o awo silabus ɔmɛ kɛrɛ ti tsojú yi bó jɔ ɔzɔ tɔtí fɔwɔ nɔ wọ́n tó mọ̀ ní. àmúsí pé ń kẹsẹ̀ tu ìjẹun skul agota alfaragul ilmi de i mean de mẹ́rin mi yàn fún ọ ọmọ yẹn wọ́n yẹn bá fún òyìn wá ara ní loophole yìí ara ní ara ní gap the academic gap ọmọ yẹn in still of us ọmọ àbọ̀ ọmọ kọ́ńkátà tu students ọmọ tún ti dé àbùkù ẹ̀rọ bá bọ̀ ọ́ dẹ́yìn link. inakaka ni isani kazo ya ọrụ n'ọba n'akọ ekwukwunye link lọsùn tó mori nù ewu náà mori ọba rẹ ma tó àbíkọ náà ìbẹ̀yẹ náà ẹ̀mí lẹ́sìn dọ́ọ̀dọ́ọ̀bà ká àbábá ẹ̀mí lẹ́sìn ní ojú àná wẹ́n mẹ́ẹ̀dọ́ di sọ̀rọ̀ àgọ́ náà ẹ̀ gáàpọ̀ náà na tuntun wuri ni ọwọ́ wọn ní ìka ẹ̀rẹ̀ yín pẹ́rẹ̀sì yín ọkọ̀ wújá ní nsá ìjọ ìjà ẹ̀ ní primary three ara àná ọkà sọ na ní primary four ara àwọn aṣọ na twenty five sílẹ̀ pàṣẹ wọn ní kọ̀kọ́ wà ní three ní four ní four ọ̀ ọ́ máa mẹ́ lọ́kọ̀ àìsàn táwọn ẹ̀rẹ̀ wọ́n tó tó mú yẹnwọ́n àṣírí ọmọ ní example ilẹ̀ yìí ní arabic teacher college ìjẹba pàgọ́ tàbí náà lè yọ two years oyi ti ní grade two ìhí ní arithmetic class teacher náà ti kẹ́ arithmetic ìjẹ́ ní example a máa sọ ọ̀bẹ náà ẹni lótú dọ́gba sí i ó ti yọ sí lọ́wọ́ kan ọ̀dẹ̀ kan sọ lórí tìyàn sọ́rẹ́ mìíràn máa lọ́rẹ́ mìíràn rèlù lọ́rẹ́ jẹ́ ha mí sọmọ nyara ihe yakub yakub rẹ̀ ha mìíràn àní lọ́wọ́ lọ́kì tó wọlé bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ tán wọ́ra in student student mark am bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ tán wọ́ra teacher náà kọ́ jẹ́ bọ̀ lọ́wọ́ wọ̀ kan ìlànà dọ́kítà hẹ̀rẹ̀ dámìnà bọ̀ lọ́wọ́ kan bí teacher náà dọ́kà ayaki ayaki so i mean so hwan na ma se so in mathematic i mean formula ọka ki formula no no no don ma get sansan don ma nyan san carry on you know the escape you mo yan ọki formula ni primary school ya, and you are wrong primary school formula. bí a ti dọ̀bọ̀ ọbẹ̀ very sim as simple as abc lọ́sọ̀ wọ́ọ̀ kánò dọ́kẹ̀ kansa wèé bí ìdúyé nriga ní primary school nínú ọ̀yà a nyẹ nkatọ́ ọ̀dẹ̀dẹ̀ fa asojọ jẹ́ẹ́bi yẹ center of knowledge dànka àáfẹ́ tọ́ ọ̀dà dànka ìwé paper qualification jẹ́ èkí anájíẹ́rẹ́ yìí.

bọ́dọ̀ yìí rẹ̀ rẹ̀ wọn dọ́kà ìdí student kò na ọ̀nà àtọ́ àyà dọ́kà ọ̀gá ọ̀bá mẹ́rẹ̀ bọ́nyì rẹ̀ rẹ̀ wọn ìdí student ọ̀nà ọ̀dọ́ dọ́kọ̀nfẹ́t ka ah, ka fọ́mùlà náà nǹkan kí ni primary school fọ́mùlà ọ̀sẹ̀ àmì rẹ̀ rẹ̀ náà ẹ̀rọ kú dìgírì dọ́ ọmọ ìlà náà náà ọkùnkù ẹ̀ ká wọ́n ní fọ́mùlà. ọmọ ìlà náà láti ohun tó mú nínú ó bá bọ̀ ọmọ láti tíjà àbí di syllabus amáyíká ka ya kọba yí màsówó wà kọba mi ẹ̀ bò mọ ọhún dá ẹ̀ bò ẹ̀ di òmẹ ọhún go against her ọ̀ bá kára ọ̀bọ̀ ní òtún àmì bá kà kaka kyerɛ o ka mpana wɔ kakɔ wɛ ɛdɛ wɔ kɔma ɔsɔn ni tɔpik nɔ tɔpik nɔ tɔpik nɔ kasi parents a ɔdi tikya yɛ wo na o tikya wo amana tun ebi ɔsɔn ni ɔmaama ɔyɛ ama wɔ kɔhun mu bɛ wɔ ama afɔ ɔyɛ aba bɛ ɔmuna mu bɔ sire yi ɔmuna mu bɔ sire yi ami ama enyi. oyi di sa ọzọ bangore so ẹnamanye company si company yẹ tẹ ọ tọba di manager yọ mi tọba ma bọ mọkọrọ yọ mi ẹnyẹ ọba mọ ọnyà ngúwòn ba amadu bẹ ẹ bọba àbọ mẹrẹ yìí ni wẹ ní driver ẹni bẹ driver ni moto. ní mọtò bọ ní ẹkọ tẹ dɔso dɔkɛ ɛware yɛrɛ nan dɔn ɔrɛ yɛrɛ nan dɛ ɔna bɛ dɔn ɛfu kpezi kɛwa ne guma ɔna na yɛ do ka bɛ osu hɛ osu de ɛwu hɔ nɔ ne ne sɛ kɛ ɔna dɔ ba mo da tulatu yɛn tulamo di mu tulatu yɛn tulamo di mu ɔ dɔrɔyina lórí six thousand dɔ bɛ nyara mi ra se four thousand tètè two thousand ɔsọ wa kɔtɔn. ohuwa koko ɛbɛba abayi nyɛ wɔn hɛn wɔn kisa mi ka abayi ɔrɔ yɛ isɛ kpɛwɛ mutu yi allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'a wa arina albatila batila warzuqna ijtinaba اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فصلت عليه سفة قد جبار السماوات والأرض ما لديه سمعني هاي يعيق ويتفق seven days kìí oṣù kẹyà dẹ́gbù ẹ̀tọ́ ẹ̀wọ̀n ìjọba yà ṣe yìí àtúntò ẹ̀kẹ́ sí tọ́nà ọmọkọlọ fẹ́ ẹ̀wọ̀n bá ẹ̀sùn àti ọ̀ntọ́ ọmọdé yìí yẹ máa káyì káyì ọmọ ẹ̀fẹ́ tó máa ń bá wúri ẹ̀ ọmọdé àwọn tó máa káyì ẹ̀ ọmọdé ẹ̀dúwọ̀ ló bàbá sísá àṣà ọ̀dẹ́ dọ̀ ọmọ ọ̀ sẹ́ẹ̀tù wẹ́n sì kàwá dẹ́gbù ọ̀nà ọ̀dúwọ̀ ẹ̀ àgbẹ̀bí ànyí sùúrù nìyí ọmọdé ọ̀bá yà ilé allahumma arina alhaqa haqa wa dukuna tibaqa وأن الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه فتقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردر كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجير إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لما شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا اللهم ارزقنا ولا تنصر علينا وإنا ولا تعن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرهمنا برحمتك يا ارحم الراحمين انك لا ما تجعل قدير وبالاجابه جدير نعم المولى نعم النصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب الله توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه والرياضة وصلاة الرزق وزيادة علم وإيمان والإقناع بالصالحين يفعل لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين ثم آمين صلوا على النبي الكريم